يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله أيها رسول الله الله أخي صديقة وكان إنه إجازة الله الله بعدنا إيدي سي أزالو gẹ́gẹ́ bá ti mọ inú ta máa fi ń sin lọ oríṣi ni bí kò ti pé mo wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ni ìpẹ̀rẹ̀ ọ wà nínú dàmámi ìlọ. ọlọ́run sọ fún ànábì sallallahu alaihi wasallam ó sì jẹ́ gbogbo alẹ́ ló mọ̀. ìgbé sọfí dáadáa ju irun mi ìpẹ̀rẹ̀ mi ìgbésí ayé mi tí màá fi kú títí ọlọ́run ọba dé ṣe ọlọ́run nìkan ni màá fi kú. ọba tí ó lè gbogbo àgbáńlá ayé tí ò ń tóró lóko ẹ̀yẹ ń sin ọlọ́run ọba. fífẹ́rẹ̀ yìí oríṣi ọ̀nà ní gbangba wáyé àwọn eré pípa kan fẹ́ ṣé ìfọ́nká dị àmú bí máa ń wáyé níbi iṣẹ́ hajj nínú ẹ̀ òun lè ha ń pè ní hajj yosamatò àìwájú fẹ́ràn ẹran déyàn ọba nígbà papọ̀ mọ́ hajj bá ìrọ́mù tán ìrọ́mù ọwọ́ àtẹ ìpè ìrọ́mù fún hajj. àbẹ̀dẹ̀dẹ̀ kọ̀ọ̀kọ̀ ìrọ̀mù ọmọrọ̀ òun náà ló fi sí hajj èèyàn ọ̀pẹ̀rẹ̀ nígbà tí yàrá fi rújọ sí. òun lọ́rọ́ ọlọ́run ọba sùhánù ní sọ́tù bá kọ̀rọ̀ ayé ọgọ́rùn-ún kan àti mẹ́rin fi ní ọgọ́rùn-ún ìyẹn ní ó di mẹ́rin. ọlọ́run ni àmìlẹ̀ hajj ẹni yóò bá ti tó gbé níjọ́ kẹjọ ọdún ní ìjà láti fi ṣe hajj irúfẹ́ ní bẹ́ẹ̀ fọ́kùn sẹ́yì sọ̀rọ̀ mi ní hajj òun sọ òun máa pa ẹran ẹgbọ́n bá rọ̀ lọ́rùn gẹ́gẹ́ bí ẹran àdáyà nínú àwọn ẹran èyí tó fi bí ẹran ẹgbọ́n bá ṣẹlẹ̀ àmọ̀ ní sáà ní pa nínú sẹ́ hajj òun lè tó ń pè ní hajj yorùbá fìdíà òun ní ẹran ẹgbọ́n ti gbé yẹn pa tọ́ máa jọ́ rẹ̀ fún ẹni sí ọ̀pá nítorí àìsàn kan ti ń yọ ó sì fi kì í parí tí ó fi kù sákàndá ló fi wá lọ gérú irúfẹ́ báyìí yọ yẹn wọ́n ń pè ní òun lọ́rọ́ ọlọ́run ọba bá bọ̀rọ̀ nírú ayé àti àkà yẹn náà ni ọlọ́run ní mọ́rí yìí kọfí di ẹnu mi sì yá ó ń tọ́wọ́ máa gba rẹ̀ àbí sàdákà ọ wà ń pèsè àwọn olóko àbí yọ fẹ̀rẹ̀. nínú àwọn ẹran tọ́tọ́tọ́tọ́ náà tó lè rẹ́rẹ́ yìí tún wà lọ́rùn gbogbo ẹni yóò tó bá pàṣẹ náà rẹ̀ yẹ hajj tó bá bá tù. àríbẹ̀dẹ̀sẹ̀ kọ́ lọ sí ìjẹ́ tó jẹ́ haram tí ò yẹ kí èèyàn ṣe nígbà tí èèyàn ṣe kìrọ́m irúfẹ́ níbẹ̀ yọ fẹ̀rẹ̀ nínú àwọn ẹran tó lẹ́tọ̀ tó bá àmú òun náà ni hajj yóò èyí tó ti dandan fún ẹni tó gbé ìhrọ́m ṣùgbọ́n ní wá lọ dẹgbẹ́ ọlọ dẹgbẹ́ rẹ àbúkọ̀ ń dẹ̀sẹ̀ gẹ́gẹ́ tó ṣe wọ̀ ní aliharami ní mọ́tíkà àti mẹ́dínà bí kẹ́niyàn lọ gbé ẹ mọ̀ fún yàn gbọ́dọ̀ gbé kí irúfẹ́ ẹran tẹ́lẹ̀ yọ fà sínú ẹran tó ṣe gbọ́ bá àwọn bákan náà ẹran tó bá àwọn náà lè òun náà ti hajj yóò ṣe sọ èyí ti bẹ̀rẹ̀ ṣe hajj ó ti ọ̀wá sì parí iṣẹ́ yìí bó ṣe ní ìdádúró nìyẹn ó ní ìdádúró nípa ìsan gátọ́ yọ lẹ́nu àbọ̀tà kọ́ ni kò jẹ́ kó parí iṣẹ́ hajj ẹni yẹn dẹ̀ni kò dá má jẹ́ kókó tó ti kó pé ìrọ́pù rẹ̀ tẹ́lẹ̀ wípé tó tí ma bá rí ìdádúró sọ o ibi tó dábí dúró sí yẹn náà láàyè mi tí mo ti ṣiṣẹ́ ìjọ mi tèmi ẹni yẹn ọ̀dá má jẹ́ kó yẹn gbà tó fi pé ìrọ́pù tó ti rí ìdádúró nìyẹn kì irú ẹran sẹ́ni yọ ọ̀pá ẹran tó bá ṣẹ̀rí àbò áyá òkè yẹn náà rí ọlọ́run ní sọ́yìn ní ọ̀sẹ̀ tó fọmọ sẹ́yìn sọ̀rọ̀ mi nìkan ní. tẹ́ ẹ bá ní ìdájọ́ tí ò ní kẹ́ ẹ parí sẹ́ hajj yìí ajásí pé ẹ pa ẹran tó bá rọ̀ yín lọ́rùn gẹ́gẹ́ bí ẹran àdáyà. inú àwọn ẹran tọ́tọ́tọ́tọ́nà tó bá ṣẹ̀rí àbò òun náà ní hajj yóò wá òun ní ẹran ẹgbẹ́ni tó ṣe ìbálò alálàájì ni ò ọwọ́ àṣe ìbálò pẹ̀lú ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ àṣẹ nígbà tí ó ṣe hajj lọ́wọ́ tí ó sì ìsásìkò tí ó bọ́ ẹ̀ṣọ́ tí ó fi láǹfààní àti ṣe hajj pẹ̀lú àbí tí ó fi ṣe ìbálò pẹ̀lú ẹlẹ́dọ̀ọ́ rẹ̀ irúfẹ́ ní ẹran sẹ́ni yẹn ọba irú ẹran tó bá ṣẹlẹ̀ àbò nínú àwọn ẹran tó bá ṣẹlẹ̀ àbò òun náà ni hadiyu náà òun ni ẹran ẹ lérí kéèyàn lérí pé mo lérí bọ́lá pé màá pa odidi màálùú fáwọn èèyàn jẹ radiyallahu ta'ala anha wa ardaha wọ́n ní mọ̀ nẹ́gàrọ̀ àni yóò ti aláha wàni yóò ti ẹ̀kú ẹni yóò tó bá dé rí bóun fẹ́ tẹ̀lé tọ́lọ́hún ó yà tẹ̀lé o inú lérí tẹ̀lé tọ́lọ́hún náà ní kí yàtọ̀ bóun fẹ́ pẹ́rẹ̀ nítorí bẹ́ẹ̀ tẹ̀tẹ̀ lérí náà jẹ́ ẹ wá rí àwọn tá ń sọ yìí àwọn hajj yóò tá ń sọ fún tọ́lọ sí hijjatul wada ọgọ́rùn-ún ní ẹran hajj lọ́wọ́ bẹ́ẹ̀ rí bó ti jáde pé èèyàn sì lè pẹ́yọ̀ kan ẹnìkan lè pẹ́yọ̀ kan bóyá ibadallah nínú ẹran lọ́ba kẹrẹ́ àbú òun lẹ́nu tá a lè retí rẹ̀ tí wọ́n ń pè ní àlèkóso ẹ̀yà tá a padà máa sọ ẹ̀kúnlẹ̀ ẹ̀gbọ́rẹ́ àlàyé lórí ẹ̀ ọlọ́run sọ fún àtẹ̀bí sọlọ́wọ́ ẹ̀kálá oúnjẹ tó gba àlèkóso ìpè kọ̀ọ̀kan ti lè rọ́ọ̀tì dá wàhálà kírun ọdún fún ẹlẹ́dàá rẹ̀ kó o ti fún rẹ̀ inú àwọn ẹni lọ́ba ṣẹlẹ̀ àbú tá a lè pa òun náà ní alẹ́ àfihàn òun ní ẹrẹ tá a máa ń pa nígbà tá a bá bímọ tọ́ka ní ní ọjọ́ kejì bó ti wá nu hadith sọ́kọ̀rọ̀ olùjọ́dá wọ́n ti òṣìṣẹ́ ọlọ́run sọ̀kọ̀ lọ́wọ́ ẹ̀sẹ̀lẹ̀ sọ̀kọ̀ ayé ní kòlógbòláàbì gbogbo ọmọ yóò tí wọ́n bá ti bí rọ̀hínà tún bí àfihàn wọ́n ti fi ọmọ yẹn dógò pé ásìdò ń bí ẹ̀ nípasẹ̀ rẹ̀ àfihàn tí wọ́n pa fún ẹ̀rẹ̀ yíjò láfa níjọ́ kejì náà wọ́n fi ní òní júmọ̀ ọjọ́ àlàmísì wọ́n fa wọ́n fi ní ọ̀lẹ́ júmọ̀ lẹ́yìn mọ́gárì ọjọ́ júmọ̀ yìí náà wọ́n pẹ̀rẹ̀ rẹ̀. a pẹ̀rẹ̀ yìí fún ọmọ yìí tó kejì jọ́ta bá mi a sì sọmọ ní kọjọ́ kejì rẹ̀ bákan náà àwọn ọ̀rẹ́ rẹ̀ gbogbo wọn ahlu sunan ni wọn gba hadithi wa akulu qawli hada استغفر الله لي ولكم وللمسلمين في مشاركة وقوله بها استغفروه واتوبوا اليه انه هو الغفور الحمد لله وحده والصلاة والسلام على ما لا نبي بعده فأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله اتقوا الله تبارك وتعالى ومن الذبح المشروع nínú àwọn ẹran tó bá tẹ̀lé àwọn òun náà ní ẹran léyìn ẹ̀pà ìṣòro ọmọ ìlú yìí láti fi ṣe àpọ́nlé àdéhùn ìdè bá pẹ́ẹ́rẹ́ yẹn bí ó yẹ ká lè jò tẹ ẹ̀jẹ̀ rẹ mọ́lẹ̀ ṣùgbọ́n afá láti fi ṣe àpọ́nlé fún àlejò nítorí ọ̀rọ̀ dáńdẹ́bí sọlọ ọlọ́hàn sẹ́lá ń sọ ìdè mọ̀tíánà yóò pinnu bí láti wọlé yóò mìíràn káàkiri ẹni yóò sọ bá gbọ́ lọ́wọ́ sọ àtọ́jọ́ ọ̀jẹ́ yìí oríṣi kẹ́ni yẹn lè fi sàkọ́lé àlejò nínú ẹ̀ náà nìyẹn lè pẹ́rẹ́ mu nínú ẹ̀rẹ́ bábà kẹrí àwọn òun náà ni wọlé mọ́tòlá ọ̀rọ̀ òun lẹ́rẹ́ ní yẹn pa pé yẹn séyàwó pẹ̀lú ọ̀rọ̀ tá a débi sọ́lọ́ bá sọ́lá ń sọ fún àbá wa tòun àti ọ̀gbìn àwọn rọ̀dì ọlọ́run tàdé àǹkùrù ọ̀dọ́ tàdédé lórí túrúgbọ̀n rẹ̀ bí àmì fi yẹn lọ́ra ẹ̀mẹ́ tọjọ́ bíi mí yẹn pa ẹ̀ mọ̀ pé bí ewu bá jáde àbí yẹn fẹ́ pa irú rẹ̀ a gbọ́dọ̀ lo dúdú láti fi pa a lè lo kọ́lọ̀ ní ìyàtọ̀ sí dúdú o lè jẹ́ green o lè jẹ́ red o lè jẹ́ yellow ẹ̀rí ọwọ́ àárí àbẹ̀bí súnfà lọ́fẹ̀ẹ́ ẹjọ́ pẹ́sẹ́sì nínú ẹ̀yìn níbi àgbà abdulrahman bin aw rọ̀jò ọlọ́ọ̀tàrà ni ọwọ́ abẹ́rẹ́ pé èsì olóde ó ní bẹ́ẹ̀ ni mo sì yàwó ni a ó sì yàwó ni kí ló ń yọ sọ̀dá àjọ ní bẹ́ẹ̀ ni kóró ẹ̀ kílíìnì yẹn ní pé kóró góòlù lòún mọ̀ fún mi yẹn tóun ta horo báyìí lòún fi sọ dáì ìjọba wa sọ pé àwọn ilé wọn lè wọ́n ti sà sallallahu alaihi wasallam pé lọ́ọ́ pẹ́rẹ́ ìyẹn ni pé ìyàwó rẹ tó ṣe yẹn sọ ọ́ di mímọ̀ para ayé parí ìgbéyàwó yẹn wọ́n lè wọ́n ti sà kódà kó ti fẹ́rẹ́ tó ọkọ̀ oúnjẹ sà yóò jẹ bí àgùntàn inú rẹ̀ ta lè gbá nìyẹn inú onígbéyàn kan lè pẹrẹ jẹ láti fi ṣe gbádùn ẹni tí fámìlì ẹ tóbi ń sì wọn bẹ tóbi twelve nínú mọ̀lẹ́bí wọn ṣé wọn pé àwọn nìkan tí wọn bá lọ ra òókọ èyí tó sún ó níjọ ni wọn fi parí ẹ ìyẹn lè pẹrẹ láti jẹ fúnjẹ pé àgàmẹ gbádùn ẹrẹ ìyẹn lè ṣàpàdà gbogbo àwọn eléyìí àlùfáà fi gbogbo àwọn ẹrẹ àdìbà àhà ìmùtọ́lẹ̀ tọ́lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba sùhánà tọ́lọ́mù sọ fún adúsáfù yá àyà àádọ́rin àtẹ́yọ̀ kan sí àádọ́rin àti méjì ọlọ́run ní àwọn àlọ́lù yàrá wọn àti kàlákùnà ẹlọ́run nígbà àmìlà àyèjì náà àní àárọ̀ tí wọn ò rí ni bíbá alájà fún wọn nínú nǹkan tó ṣe yí pé a fi ọwọ́ wa ṣe àní àárọ̀ àwọn ẹran àwọn ẹran bíi ràkúnmí bíi màálù bíi àpò àtàwọn ewúrẹ́ àwọn alájà fún wọn fàwọn lẹ́hàmọ́lì àwọn àníkàfà lórí ẹ̀. wọ̀gànlẹ́sẹ̀ a káwá sẹ̀rọ̀ fún wọn ọmọ ìnìhà ọ̀rọ̀ olóko èyí tí wọ́n máa dun bẹ́ẹ̀nù rẹ̀ ọmọ ìnìhà yá olóko èyí tí wọ́n lè máa jẹ pẹ́pẹ́ ìyẹn ni pé wọ́n bá wọ̀ wá fi wọn sí. àwọn ẹrẹ tí gbàdá rí oníṣẹ́ tíṣẹ́rí abẹ́ ká fa wọ́n ti wà àwọn bàbá dé odidi kuran la kà tán ọyọ kí yẹn lè tẹrẹ gbálẹ̀ kí yẹn tẹjẹ lẹ lórí ẹ wọn pẹrẹ fún àwọn yẹn pẹrẹ fún eku wọn pẹrẹ fúrò àwọn yẹn lọ pẹrẹ títí sàárè wọn lọ lójú orí yẹn wọn lọ pẹrẹ fẹ gbogbo orúkọ àwọn ẹrẹ ìtẹrẹ sírí kù ní láti pa yá ìbádọlá inú ẹrẹ tó tún sẹtọ ẹẹdì àwọn yìí tó sẹtọ lọ́pọ̀ yìí tẹ bá ń bá wa fẹmi bá lọ yóò fẹ yóò fẹ gbé ogún dábàá mi sinmi nínú nínú pàápàá jùlọ bí ọba ti sí nǹkan tí sẹ́ni àtàkù ń bẹ̀ tó ti fáwọn lọ́wọ́ máa ń parú ẹ̀ òun ni gbégbá wọn bá ti ákédù ìyàwó mú yẹn tọ́lọ́n bá kẹ́yẹ̀ níbẹ̀ kí yẹn yẹn lẹ́nu jọ kó tó di wàlímọ̀ ní lágẹ̀ òun ni àwọn lọ́wọ́ ń pè ní alìjẹmúláàb báwọn ṣe ń perú fún eléyàn nìyẹn wọn máa pàpèjẹ lórí ẹ àìsàn àkọni alàzàwùjà nígbà tá a ti tà níyẹn kẹkẹ fún àìsàn wájú àti fún wọn sọ̀rọ̀ ẹgbẹ́ gbà tí ọba ti sí nǹkan tí sẹ́rí akọ mbẹ́ àwọn máa ń pa ìwọ táwọn olùmọ̀sán náà ní pé wọ́n tó sì lẹ́tọ̀ọ́ ni òun lè yí tí wọ́n tún pè ní o táwọn bá dábẹ́ fọmọkùnrin kì í fọmọbìnrin o wọ́n tún kóra wọn lẹ́nu jọ wọ́n bá àgbẹ̀jẹ lórí ẹ̀ àgbẹ̀jẹ tí wọ́n sì ní ti máa ń jẹ mẹ́rin lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ẹrẹ tí wọ́n máa ń pa tọ́jú pé wọ́n da ọ̀sẹ̀ tọ́nà ní àwọn olùmọ̀pè òun náà ní ìdánwò alukóru ẹwà dúró ẹrẹ náà lè pa níláwọ̀ àwà níbi ẹrẹ ẹ̀fọ́ alukóru kóòtù yìí wọ́n lè obìnrin bí wẹ́rẹ́ èyí táwọn kí wọ́n sọ pé ọtí ògógóró ògógóró ni wọ́n fi dáwọ́ pé ìyàwó sẹ̀ bímọ àwọn kí obìnrin bí wẹ́rẹ́ wọ́n lè sáré fẹ́ràn síkàbí kọ́ máa jẹ láti ti sọ pé tọ́wọ́ nínú àwọn ẹrẹ kódà ká tó rí fún òun náà ti àjò ní bí ọwọ́ àbílẹ̀ àjòkè tó kù bẹ́ẹ̀ nìyẹn wá ní ìyẹn sáti àjòdì ọwọ́ nù hadithi jábìrì abdullah rọ́jì ọlọ́run sọ̀rọ̀ án wọ́n ti jíjẹ́ ọlọ́run sọ̀rọ̀ mọ́ àṣàlá ìgbà tó dé ní hajjatul wada ó dé Madina báyìí ó sì pa òdìdí ìràkùnrin ẹgbà wà mí ní àbíbá kọ́rọ̀ wọ́n lọ́wọ́ àmì ẹgbà wà mí ìgbà lónìí sọ̀rọ̀ àṣàlá ní mọ́lọ́ gbé máa níwà fọdún mi hàn wọ́n ti dùn gbogbo àlóyè àwọn yẹn ti jẹ́ nù rẹ̀ kìí ṣe pé ẹni tí kọkọ tẹ ìjẹmọlẹ apá fẹ asọpẹ pé Ọlọ́run sọ wa dé níbi àjò tá a lọ àdúpẹ́ fọ́lọ́run ìyẹn ló ń pè ní àtìlẹsíyà nítorí pé tẹ́lẹ̀ bá rìnrìn àjò èròǹgbò kù sí ìyẹn lára nínú àwọn ẹran báwọn máa ń pa lọ́dọ̀ ọmọ tó ṣe kó ti sẹ̀dọ̀ nígbà tí ọba ti láníyàn ẹkún òun náà ni àwọn ọ̀wá mọ orí èyí náà ṣe láwùjọ wa wọ́n ń pè kẹ́ni àdìfìdá àpèjẹ náà kékeré ọmọ kékeré yìí ṣe kéré tó yìí ó sì ti tẹ gbogbo kùránì ó ti mọ gbogbo kùránì náà wọ́n fẹ́ pàtẹ́jẹ́ láàrin àwọn ọ̀fẹ́rẹ́ lórí ẹ̀ kéde bí èyí táwọn àbá yìí máa ń ṣe ni o náà sọ pé ọmọ yìí ọdídí aago ẹ̀ mú afáfá lórí gbókè kùránì àwọn kẹ́ máa ń tọ́wọ́ dùnú yẹn pé láti fi kékeré bọ́mọ kékeré ṣe nídìí wọn tó ń pè ní àtàwáàbù wà lẹ́yìnkọ́ òun ni máa ń jẹ́ kọ́mọ tẹ̀síwájú àtàwáàbù òun ni ìmọ̀rírì ọ̀kárì pẹ̀lú olóòlì yìí àwọn wa kóra wọn lẹ́nu jọ wọn jẹun ìyẹn ló ń pè ní àtìlá kì í ṣe fọ́tò àfáàjẹ wọn ti máa ń ṣe àwọn ẹni yẹn gan ni wọ́n tọwọ́ tòun fi ọmọ kékeré yìí ó sì tẹ gbogbo kọ̀ọ̀án nínú àwọn ẹrẹ tí wọ́n máa ń pa pé báwọn olùkọ́ sọ pé wọ́n tọ́ lẹ́tọ̀ọ́ ni òun lè yí sí àpèjẹ tí wọ́n máa ń ṣe fẹ́ni tó kù kúkú kì í so lókù gẹ̀ẹ́gàn ní ọ̀sàpèjẹ ẹni tí gbogbo ẹni tí ó dìgbì yìí. ẹni tó kú ó sì àpèjẹmu torí sùtá tó dé báwọn ò lè jẹ kí wọn rà jẹ kárí kásìmá gbàgbé gbogbo àpèjẹ tiwọ ẹrẹ ni máa ń ní inú púpọ̀ òun ni wọn pè ní àlìwàzí yìí náà inú àwọn ẹrẹ tí wọn máa ń káwọn sẹtọ òun náà ni pé èyẹ sì ní orí parí eléyẹn ni wọn pè ní tọ́ọ̀ bá lówó tó fi gbẹ́yẹn lọ́sọ̀ fún òní tọ́ọ̀ lówó tó fi gbẹ́yẹn ẹ̀rẹ́ kò ní kó wọ́n ti á kí ẹ̀ka ah, ẹ̀kú ìdílé yìí tẹ́ ẹ kọ́ máa ní ah, ẹ máa lọ náà ní tí yẹn bá ní kó fáwọn yẹn jẹ ìyẹn ni wọ́n pè ní àlùwàkìrà nínú àgbo gbẹ́rẹ́ yóò tọ́ bá ti jẹ́ nípasẹ̀ tìtònú ẹ̀rẹ́ tó tọ́lù tí ò bá ti sí nǹkan ti ṣẹ̀rí àpọ̀ nípa rẹ̀ ẹ wá wájú àwọn ẹ̀rẹ́ tó tọ́lù nígbà yẹn wọ́n á fẹ́rẹ́ bọ̀yá bọ́ bábá ni wọ́n á fi lọ yẹn ni wọ́n náà fi kúkú bá wọn débẹ̀ lẹ́yìn owó lásán tí mo fún wọn. اللهم ارزقنا الاخلاص في عبادات الذبح وتقبل منا àbí ọlọ́run bá sùpàánù dáàbò jẹ́ káde wa ṣiṣẹ́ àdébí ìjọsìn fẹ́rẹ́ wa tá a máa pa ọ́ ọlọ́run jẹ́ alẹ́ lé ní kíláàsì lórí ẹ̀jẹ̀ àbí máa fi sí ọlọ́run bá nìkan oṣù bá lẹ́sẹ̀ fún wa ìbàdàn lọ inna allah اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى